الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله táwọn ọjọ́ wọ́n rọ pẹ̀lẹ́ǹdì àwọn ìgbé omi fún wa láti ní àwọn oṣù yìí èyí tó sábà náà pọ̀ òun náà ní àwọn ìgbà oṣù tàwa yìí àwọn ìgbà tó àwọn شهر الله الذي تجعلونه المحرم النبي صلى الله عليه وسلم علمنا وكل مرات هنا كما قال لي لين رمضان علمني كل مرات لين رمضان قلنا اني عاوزين بين اصولي اصولا في كما وفي الصلاة بعد الصلاة أو كل رمضان ìyá wa fi gbogbo ilé àti àwọn ọdún àmì ìwọ̀sùn àwọn olúwa wájú àti àti ọ̀sán náà èyí bàtà tó kó dá ní nọ́mbà náà ní àwọn ọ̀dọ́ èyí nọ́mbà náà ní ṣàǹbá lọ wàhálà mi ìdúrà àwọn akéwì fẹ́ràn ọ̀dọ́ àwọn olùkọ́ máa gbà àtàwọn nọ́mbà rẹ̀ máa dé ilẹ̀ àlàyé ti lẹ̀ ó lọ́la púpọ̀ ju àwọn ọmọ ẹ̀ lọ pàtàkì lọ ọjọ́ kẹwàá àwọn òun àpè àṣírọ́ ọjọ́ kẹwàá ọlọ́run tó máa fi aṣọ aṣọ yìí ọjọ́ kẹwàá lọ́kọ́ sí ìgbẹ́jọ́ sáńdé yẹ pé àwọn ẹgbẹ́ nínú ọjọ́ sáńdé ti ọ̀fẹ́fà àti ọ̀gá ọ̀kọ́tà rẹ̀ ìgbàgbọ́ àwọn ọ̀sẹ́lá ó ní ìyáwó yàwó yàwó àkùrọ̀ àtẹ̀síwò alọ́lọ́ọ̀hìn ẹnì kan fẹ́ràn sáńdé lẹ́yìn kọ́ọ̀nà. صلى الله عليه وسلم علمني أولي أولي عاشوراي إنما تولى الله ليس في من سلطان اليماني تتغذى سلطان فأوي ọdún àtẹ́yìn ìyàwó parẹ́. Àwọn èyí bàtà ní sallallahu alaihi wa sallam fún Màdínà lórí àwọn ará Màdínà. Bàtú kí lóòótọ́ àkọ́kọ́ ọdún kejì. Ó wá ní káwọn ará Màdínà ń fi bí aláti gbà wọlé. àlẹ́kí ni mo lẹ́ kí bí aláṣẹ́dé ọmọ mi gbà wò ní o nítorí ọjọ́ bẹ̀ wáyé ó ti di ọjọ́ tó máa bá la àlejò amúta àlejò àtàlẹ́ àtàwọn ọjọ́ rẹ̀ lọ́dọ̀ àbẹ̀rẹ̀ àwọn ọjọ́ yìí lọ́dọ̀ wọn bá ti di àwọn náà yìí àtàwọn àwọn ọjọ́ rẹ̀ múta máa ń gbà láti ìjọ tó máa bá wọ́n tó fi ká pẹ̀lú ẹ̀mí náà ní àhàkù nínú dá nínú ẹ̀rọ àwọn yòówù ní sáńdá rẹ̀ yíyó àwa lẹ́tọ̀ asúnmọ́ ń sáàdù wọn lọ tó bá rí bẹ́ẹ̀ fàámàrà ọ̀sọ́mọ̀ lọ́wọ́ àyẹ̀wò sẹ́lẹ̀ àbàwù ìṣíyàbí àlejò àwọn ọmọ sáàbì ẹ̀rọ mi kàn gba àwẹ̀ àṣúra nígbà náà àlejò náà ti gbà lásìkò yẹn àwẹ̀ àṣúra ọ̀ràn nítorí lẹ́yìn káàdì fún ìkàtà báyìí ti ń gbà lọ ti ń gbà lọ nígbà tó padà wáyá àwọn bàbá wa pàṣẹ àti ìsọ̀rọ̀ náà wà lọ sánjá látara ọ̀rọ̀ táwọn ọmọ gbọ́dọ̀ lẹ́kìn ni o àti nílẹ̀ náà kò hàn kẹrin àlẹ́bí máa ń sọ́n gbogbo gbà pé aláwọn tó bá ti mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ jọ wọn ẹ máa ya fáyọ̀ lórí àti nàtọ́ra gbogbo tó ń ṣe bí ẹ̀kọ́ tà ní sọ̀rọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ tó ń bá wọn sọ̀rọ̀ rẹ̀ nìyẹn àwọn lónìí àwọn yẹ̀wò ní àwọn kọ́sùn ọ̀nà yẹn ni nínú táyọ̀ lọ́sàn jẹ́ o bá a mùsùlùmí ti lónìí wọ́n báyìí láti àwọn mùsùlùmí ti àwọn mùsùlùmí lónìí náà wọ́n ẹ̀ sínú àwọn ẹ̀ sí báyìí lọ́sàn jẹ́ pé tó kù ẹ̀ kọ́ra ló sọ sún náà káàdì lọ́wọ́ sọ fún yẹ̀wò ni àwọn òun wà ní ìpele ìpele ìpele títọ̀ mú ní fún àwọn ọ̀nà pàtẹ́yìn èyí ààbò ìnàlélá ní wọn ilẹ̀ ìrọ̀lẹ́wò ẹ̀wọ̀n tó tó adé adé tó máa ń parí pé adé ìgbọ́dọ̀ tó lè wú sí ẹgbẹ́ ọdún àkọ́rọ́ na lànà wá pé èsì àwọn kẹwàá fún ìlànà tó tó bá ètò ìtọ́jọ́ kẹwàá tó lé láti fi japa yorùbá àti nàṣọ́rọ́ amátara àkọ́lé ọlọ́run anẹ́sọ̀tọ́ ọmọ ayé ọ̀sán náà ọlọ́run kó kúrò jọ ní kóńtà tó náà anẹ́bí ọ̀gá amásúnà ní Muhammad sọ̀tọ́ ọmọ ayé ọ̀sán náà nígbà tó lé tó kọ́lé lọ tó bá ń bẹ èyí ti bá dá kágbọ́jọ́ kẹ̀ kán kágbà ọjọ́ kẹwàá tó ọjọ́ kẹsàn ọjọ́ kẹwàá bọ́sí ọ̀túnla alẹ́ sátidé àti sànńdé àwọn ẹgbẹ́. àwọn aṣọ́ra yìí àwọn àbáwá tó wọn ti fẹ́ kọ́nọ̀bá ọ̀rọ̀ fẹ́ wọn àwọn tó ti kú wọn àwọn tó ti kẹ́kù láyé látàbà oríṣi wọn wọ́n ti máa ń ti fẹ́. àmọ́ nàná ń sọ àti tí wọn ọ̀nà tí ò lálàáfíà ni látara àti tí wọ́n rí ẹ bàbá mi kárí sí àwọn ọmọ pé àti kan lálàáfíà kò lálàáfíà àwọn níbi àlẹ́ ti pé ló bá lánàá bí sọ wọn ti ránu ẹ nírọ̀ àlẹ́ ìgbà táwọn máa ń ti láwọn bá jọ yìí àmọ́ àwọn ọlọ́run wọn ò tí ì ní ìmọ̀ ìdáná fún ọ̀pẹ́ àdìsí ìṣàkóso kan sọ wọn pa ọmọ ni ọmọ rí bẹ́ẹ̀ wọn ní ilé wọn ní mọ̀lẹ́bà ni òun lẹ́nu pé ọjọ́ kẹwàá Muharram ẹni bá jọ tó léyà àwọn àbá wa wọn máa tẹ ilé àgbò ẹsẹ àgbò wọn máa tẹ wọn àmàbíra náà báyìí wọn àbíra náà tó wá jọ ọjọ́ kẹwàá Muharram hànàdà wọn àtàn sí wọn àtàn sí wọn bẹ̀rẹ̀ ẹ wà lọ àmàlà ẹ máa jẹ lọ kó náà ń sún kájúkájú àlẹ́bí ní agbáwẹ̀ ẹ̀yìn ní àwọn ẹjọ́ mú o bá ń bẹ ìyẹn bí fún wọn ni sọ àdéhùn tí wọn fara lé àwọn afá onímọ̀ àdéhùn wọn láti kò ní àlàáfíà nítorí lẹ́yìn ní ìbá tó rẹ̀ sí náà lẹ́wọ̀n lórí alẹ́ tó lọ́wọ́ bá kú bá àwọn àgbàgbà tó bẹ́lá tó bẹ́lá tó bẹ́lá sí àwọn onífẹ́ fún àwọn ọ̀dọ́ láyà fúyà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá yìí kò jẹ́ náà má tó fi ń lọ àmọ́ àwọn ọ̀dọ́ méjì gbogbo irọ́ ẹ mọ̀ tàbí àbá yìí tí bàbá lọ́nà àwọn wa ní abáyébà Muhammad ọ̀pọ̀lọpọ̀ tó lè lẹ́yìn àwọn wọn tẹ́ ìjọ náà lọ́jọ́ tó wà mú àwọn ọmọdé tẹ́gbẹ́ àwọn àríwí ní agbábí àmàlẹ́rọ ọjọ́ tòun ni àmàjẹun ni àmàlẹ́rọ tẹ́lẹ̀ tẹ́ lọ́jọ́ tòun ni náà àwọn àbúwọ́ fún ti ìyìn náà àwọn ọmọ lọ́jọ́ bàmújẹ́ wọn mú ọjọ́ àṣírọ ọjọ́ bẹ̀rẹ̀ mọ̀ wọ́n ní ọjọ́ yìí ọjọ́ ìbànújẹ́ gbogbo ayé ni òṣìṣẹ́ ìlú ẹ̀kọ́ sí ẹnu bẹ́ẹ̀ ọlọ́run ò ní ọjọ́ kan láàyò fún àlùmọ́ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ yìí ẹ̀mọ́ lọ́jọ́ ìbànújẹ́ àwọn àfáàní tí ọlọ́ fẹ́ mú ọjọ́ kan láàyò ní ọjọ́ ìbànújẹ́ ọjọ́ sàmẹ́lì sallallahu alaihi wasallam tó fa ilẹ̀ ìbàjẹ́ bàjẹ́ fún wa kápẹ́ wá ní àkọ̀tẹ́lì wọ́n ló sọ́yìn fún ní ọjọ́ kẹwàá àárọ̀ tó bá rí bẹ́ẹ̀ ìbànújẹ́ fún mílíọ̀nà ìbànújẹ́ bọ́ o àwọn iṣẹ́ àná bẹ́ẹ̀ wọ́n sì fún ní ọdún tó ní agbára tí wọ́n máa ń sára wọn ní àdá kọ́dà máa para wọn kéèké ní kó máa sẹ́ni kejì rẹ o kálukú ló wá dáná fún wa rẹ̀ abẹ́rẹ́ gbàdúgbé kóbé ìgbìlẹ̀gbé ó tún já wọn lé àmọ́bà lọ́wọ́ tàwọn ṣe àmì káàmù ṣe bẹ́ẹ̀ èyí tó jẹ́ kàmẹ́ta lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wa sallam káàkiri ní ọjọ́ kẹwàá Muharram nǹkan gba àwẹ̀ àbí kan gba ọjọ́ kẹta àti ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá ọjọ́ náà nígbà tó ti ẹ̀ lọ́lọ́ wọn a bá ti gba ọlọ́run sọ́kọ̀ lọ́rùn alẹ́ níbi ìlú Muhammad wọn làwọn àlè ìwọ̀n سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام wọ́n ló ka sàwọ́rí àtúntà nàìjíríà orí àtúntà àwọn yàtọ̀ náà. tó bá ti fi ìbọn àwọn àtúntò ń bẹ pẹ̀lú òkàtà orí ńláàmù àwọn àtúntò ń bẹ pẹ̀lú òkàtà orí mọ́tàmá nàìjíríà ńláàmù ọ̀tọ́wò tààrà ìlú àwọn àtúntò báyìí ọ̀tá màá ọ̀tá rẹ̀ sí àlàmọ́tò wọ́n ní kàtó kan gbogbo ayé pẹ̀lú táwọn ìlú ti tàn ní ọjọ́ àràbá ọtí àwọn yóò. ní àkọ́kọ́ nínú àlábìlẹ̀ ààrẹ wọ́n ti yàrá fún ti yàrá fún àwọn obìnrin nígbà ọkọ rẹ̀ ní àdúgbò àwọn tí wọ́n gbé. anjo anjo wọn ti bí wọn tẹ̀lé bí wọn sáfù. Thank you nípa tọ́lá kọ̀kọ́ tí ẹ̀kọ́ béèrè fún rò pé àwọn ìgbìmọ̀ tó rán àpẹ́ àti ní àwọn ọmọ ìdílé kọ́mínẹ́tì ní mọ́tàlá sí so àwọn náà ti ní káwọn obìnrin náà àwọn tẹ́lá ní so tó bá tó lọ tó bá tó tó lọ́rùn wọn àwọn náà kò sọ so àwọn náà tó ká tó bá àwọn lẹ́kítọ̀ so wọ́n á ti náà ní ṣàlá àwọn náà ní ìlú sọ táwọn bá yọ ìjà àwọn ọ̀ṣà àwọn ọ̀rọ̀ ìwọ̀n lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mùsùlùmí ta jẹ kí ẹni tí èsì mùsùlùmí ara jẹ ní ọwọ́ rẹ̀ olùkọ́ àwọn ìlú wọn wọn lọ́ọ́ lè pé iṣẹ́ náà kọjú bí ẹni ní ọkọ̀tì ìbílẹ̀ náà ń tẹ́ wọn ń dúró àǹdà lónìí ìgbà ìdìbò lórí wọ́n ta àwọn àánú alẹ́gbẹ̀rẹ̀ wọ́n ta kúwà wọ́n ta àwọn àánú alẹ́gbẹ̀rẹ̀ wọ́n ta àfẹ́ràn lọ́wọ́ ló bàjẹ́ nìyẹn àfihàn mi ò lè gbà tó kán náà yẹn àwọn bá tó gbàgbọ́ owó níta àwọn oúnjẹ náà yóò dùn fún ọ aláwọ̀ Pẹ̀lú ìdáhùn. Èyí ò mí ni. Àà ah, èyí ò mí ni. Pàtó ẹ̀ sọdún. Gbogbo ẹ̀ sọdún. Tí wàá ní ti tí kò fẹ́ jẹ́ ni. Tó o lè ta Tí wàá ní ti kò lè lóun ní Ní akóni kọ́ ní kíkà. Ìjà ni. Tí wàá ní ti ni. Àmì àwọn ẹ̀ sọdún ni àdìsá. Wọ́n

wọn náà lára ọkọ tó wà níbi wọn ní gbàgbé àmọ́ tó ti bẹ́ẹ̀ náà obìnrin gbọdọ̀ wá kọ̀kọ̀kọ̀ náà kàn tóbi ní sẹ́gbẹ́ tí wọ́n ṣe ẹ̀bá àbábà náà fún wa ní àti àfẹ́ eré àbábà àtúkọ̀ ẹ̀dùn wa àmàlágbà wọn ló wà tó kó wa lórí yìí ọlọ́nà nígbà tí ìwé ìgbà tí ìgbà tọ́lọ́ ayé ìgbà tí ìgbà tọ́lọ́ àmọ́ ìgbà tọ́lọ́ bá tẹ̀lé ní náà bàbá ọlọ́run bàbá wà lẹ́yìn ọdún sára mọ́ ọ̀gá. Nah, ní àtìsọ́kọ̀ lánàá ní àtìsọ́kọ̀ lánàá ọkọ̀ tí ó tó fi àwọn rẹ̀ àwọn tó fi kalẹ̀ ẹ́ ìfọ́jú wọn ó tún rẹ̀ mú fẹ́ mú ọmọ tí ìyàwó ní ìtọ́jú wọn tó bá ní kí ìyàwó rẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ á ní ìmọ̀ mọ́ kò tó bẹ́ẹ̀ ọlọ́run fún lágbára rẹ̀ agbábọ́ọ̀lù kan kú náà ní ọ̀gbọ́ ìlànà kó fèrè ìgbógbó ìlànà kò báyìí ó ní ìgbàmí máa ń bẹ pé àwọn ìyàwó ọkùnrin náà ọ̀gbọ́ ìṣèlú ìlú ó dá ayé ẹgbẹ́ àwọn bẹ́ẹ̀ tí àwọn ọ̀dá ìkọ̀ọ̀kan tó lè fún fún òun ní ìkọ̀kọ̀ òun eléyìí ti ká ti gbé ẹgbẹ́ àti síwájú àti ẹgbẹ́ àti ọmọ ọba ìlú ṣàkíyì

ẹ̀ẹ́n tó wá pé ẹ̀yìn mọ̀ bá ti di ọ̀lọ́lá sí àná lọ́nà àlọ́dọ̀ tó wọ́n lọ́wọ́ wá di kúpa rẹ̀ náà bàbá